ẹ ń sèwọn torí ẹ ẹnikẹ́ni tó bá fi ẹnìkan nínú ẹni tó lù wá dá tó bá fi ṣe yẹ̀yẹ́ ntòrí lára rẹ̀ tó ń fi fi se yẹ̀yẹ́ àwọn olúwa ń bọ̀ wá fi rú ẹ̀ wọn náà wò nǹkan tó lára nǹkan nǹkan olúwa ń wá fi rú wọn náà wò torí pé fi fi se nínú kásùn kájí kásùn kájí àtẹwò tó lù wá ní yọọ máa bá àwọn ẹ̀dá nínú olúwa ti gbé tiẹ̀ bá wọn. òun lè mọ̀fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ tàdán òun fi bá a. ìwọ ti wá fi ẹnìkan ṣe yẹ̀yẹ́ o ti fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ báyìí o ti pé ṣóńṣó o ti dandan kó oríjà ṣóńṣó. òun ò nìkan ṣe yẹ̀yẹ́ àdánwò débà ìwọ́tọ̀ wá fìyàn ṣe yẹ̀yẹ́ ńkọ́ àmọ́ ọkọ̀ òkú palẹ̀ má irú tó rí lára rẹ̀ tó ti torí rẹ̀ tó fi fi ṣe yẹ̀yẹ́ ń ọ̀fẹ́ sọ̀kalẹ̀ sí ọ lórí yàtọ̀ sí polówó tún fi àjọ lórí yẹ̀yẹ́ tó ń ṣeun olú ẹlẹ́dọ̀ á sọ pé wa haqa bihim ma kanu bihi torí pé tí ẹ gbé pẹ́ẹ́lí tí ẹ dá àti tí ẹ lọ iná lọ fa lẹ́nu rẹ fi ràn rọ̀ lẹ́nu rẹ fi ń tóbi ewé tóbele ọ̀dájú pé tí ẹ náà ń bọ̀ tẹ́bọ́lúwa ló máa ń pín olùwà pín rẹ̀ ń kárí tí ẹ náà bọ̀ nítorí pé nítorí lára èèyàn tó ń fi fi rẹ́rìn tó ti fi ṣe yẹ̀yẹ́ kò wọ́n náà kó rí bẹ́ẹ̀ olùwà ẹlẹ́dàá lọ́kadàrà pé tiẹ̀ yóò rí báwọn kẹ́ni tó bá gbọ́n kó fi tiẹ̀ kọ́ gbọ́n kọ́ máa dúpẹ́ fún Allah olóògbérú eléyìí bá mi mo dúpẹ́ fún Allah àyà Rabbana tí ẹ náà tó gbé bàbá amú kó kàkà kọjá kórì rẹ pé bá ò ṣe bẹ́ẹ̀ yẹ̀yẹ́ ló fi ṣe ọ̀dájú pé tó rí lára rẹ̀ tó tàtàrà rẹ̀ tó fi fi ṣe yẹ̀yẹ́ o tí ẹ náà ń bọ̀. ó wá nu adéṣe kan nínú àwọn àhàdé eléyìí táwọn olùmọ́ni kọ́ fẹ́ sẹ́rìn lẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ lórí wọ́n léèyàn ò ní fi ẹnìkan kọ́fà bùkù kankan kọ́sọ àléébù rẹ̀ kan àyàfi kọjá pé irun tó fi fi kan lábùkù irun tó fi tàbùkù rẹ̀ tó fi fi ṣe yẹ̀yẹ́ o àfi kọjá pé tiẹ̀ náà bọ̀ Al-Imam Ibn al-Qayyim wọn láti fi hàn fẹsẹ̀ rìn làmọ́ bẹ́ẹ̀ ni màá ṣẹlẹ̀ òkú palẹ̀ máa o tiẹ̀ náà bọ̀ múra tí kò tó kọ́pọ̀ yẹ̀yẹ́ tó ń ṣe o mọ́tàdó múra tí kò tó kọ́pọ̀ nítorí pé tiẹ̀ náà bọ̀ ẹ̀rí ká máa fi ra ẹni ṣe yẹ̀yẹ́ tí máa sábàbí kan nínú sábàbí tí mímú rẹ fi máa ráyè jókòó dáadáa láwùjọ àwọn ọmọ èèyàn báwo ló ṣe máa fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ ó tún máa bọ́ ọ̀sọ̀ rẹ báwo ló ṣe máa fi ṣe yẹ̀yẹ́ tí ọwọ́ ajẹ́ kò ní bọ́ ṣe tí ń bá ń bọ́ ṣe gan àwọn èèyàn ti dàrú pékè ṣe pọ̀ gbádùn ẹni tó ṣe pé báyìí kásà báyìí káwòdì ní sọ nípa rẹ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ni kama fi ra ẹni pé yẹyẹ ìmà fi káwọn èèyàn fún yẹlẹyẹlẹ kó ní kálukú ọlọ lọ́tọ̀ọ̀tọ̀ àní líle bára wa ṣe nítorí pé ìwọ náà ló ti dínà rẹ̀ gbà tó ń ṣe yẹyẹ tó ká pín yàn ẹni tó lè ọ ṣe bákan náà fi ra ẹni pé yẹyẹ sábàbí ńlá ni nínú sábàbí tí fa kápá ìbínú ẹlẹ́dàá wa pàdé ìsì fa kápá ìkórìíra rẹ̀ gan pàdé olùwọ́sùn káwọn èèyàn kó tó kórìíra wa ẹni tí bá ti ń fa àwọn èèyàn ṣe yẹ̀yẹ́ ọtí afífi la péré ni ọjọ́ kan ló máa níyì máa àbùkù ni ọkàn lẹ́yìn rẹ̀ àwọn èèyàn máa kórìíra rẹ̀ àwọn èèyàn máa bínú rẹ̀ lórí nǹkan tó ti fẹnu ara rẹ̀ sọ lórí tó ti fi wá ara rẹ̀ ṣe lórí yẹ̀yẹ́ tó ti ṣe ṣáájú gbogbo ẹnikẹ́ni tó bá pé olúwa olóma ń ṣàjùlọ fẹ́ni tó fẹ́ olóma ń ṣàpọ́nlé fẹ́ni tó fẹ́ olóma ń ṣèdẹ̀ra fẹ́ni tó fẹ́ ó sì mà nípa dáadáa ipa tọ̀dọ̀ olú ẹlẹ́dàá ní ti máa wá irú wọn ní fi ẹnìkan nínú ẹ̀dá Allah ṣe torí pé bí wọ́n ti ṣe ríra rẹ̀ torí pé ọbọ lọ́wọ́ àléébù kan tọwọ àlọdọ ọmọ ìyá rẹ̀ tó ń fífín ṣe tọba wò dáadáa ó rí pé ọbọ lọ́wọ́ mi kò sí ẹnìkan nínú wa lọ́wọ́ gbogbo ayẹ tọbọ lọ́wọ́ gbogbo àléébù kò sẹ́nìkan nínú wa màláìkà ojú kan ló ojú burúkú tó ṣe pé kejì ò ṣiṣẹ́ nígbà tó ń ya inú rẹ pàkà tó ń ya inú rẹ gbogbo tó ń fi sọ nípa burú ayẹ àti àléébù tó wà lọ́dọ̀ ọmọ ìyá rẹ tó ń fi fi ṣe yẹ̀yẹ́ kí ló mójú rẹ fọ́ sí àléébù àti ayẹ àtàwọn àdínkù tí ń bẹ lára tiẹ̀ kọjá kélé yìí kó jẹ́ kó lè gbé ẹnu rẹ lọ́wọ́ níbi àti máa sọ àléébù ọmọlàkejì nítorí pé tiẹ̀ náà ti ń bẹ lára rẹ ti pọ̀ jù ìwọ òtú ẹrú tó lè ka gbogbo àléébù ti ń bẹ lára rẹ á ń bọ́ tìbọ́ sí pé wọn náà lọ́wọ́ aráyè lọ́ọ́ máa kẹ́ ìtọ́ wà lára ẹlòmíì mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí wọn kí wọ́n lọ jẹ́ni tó farabalẹ̀ dáadáa kí wọ́n kẹ́kọ̀ọ́ nípa ìlérí ìyà eléyìí tó le koko eléyìí tó lu ẹlẹ́dàá wa tó ti pèsè kalẹ̀ bí àwọn ẹni tí máa fọmọ làkejì ṣe yẹ̀yẹ́ àwọn ẹni tí máa fẹ́ lomi ṣe yẹ̀yẹ́ ó yẹ ká máa irú ìyàtọ̀lù ẹlẹ́dàá ti pèsè kalẹ̀ dè wọn àti pé papọ̀ agan ẹni tá à ń fi ń ṣe yẹ̀yẹ́ ó ṣeé ṣe kọjọpọ̀ dáa ju àwa tá à ń fi ń ṣe yẹ̀yẹ́ lọ lọ́pọ̀lọpọ̀ gbàgán ó dáa ju wa lọ torí pé ntí máa bí ìfiniṣe yẹ̀yẹ́ kìí ṣe nítorí pé wọ́n dáa tó àbò tiẹ̀ dáa jù lọ ṣùgbọ́n inú ni bí ni nì inú ni bí ni kìí ta kẹ́ni má ní ìlara tẹ̀m̀bẹ̀lẹ̀kún máa bí àti rìkísí àti ọ̀tẹ̀ nítorí pé nígbà tí ìwọ tó ṣe yí pé eku káká ló ń fi rí búrẹ́dì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà jẹ láàrin ọ̀sẹ̀ tọwọ́ àjókòtò kásẹ̀ lẹ́sẹ̀ tọwọ́ àjókòtò wọn fẹ́ nìkan rẹ́rìn ẹni tó ṣe pé tó bá fẹ́ máa jẹ búrẹ́dì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà níṣẹ́jú ìṣẹ́jú ọlágbára rẹ̀ ẹ̀dá kù ṣé o ti máa ń rò bá ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ lọ láǹfààní àti rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà five hundred naira ra búrẹ́dì ọwọ́ à ń fi ẹni tó ṣe pé ní ìṣẹ́jú ìṣẹ́jú tó bá fẹ́ máa ra búrẹ́dì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà jẹ agbára rẹ̀ ká òun fi ń ṣe yẹ̀yẹ́ ó dájú pé ò ronú torí ẹ̀ púpọ̀ nínú ẹni tí máa fẹ́ lómi ìṣe yẹ̀yẹ́ kò tó ẹgbẹ́ à ń bọ̀ síbọ̀ sí áàpù jújù tó ju ẹgbẹ́ lọ bẹ́ẹ̀ kò rárá dèpòdèpò pa sọ̀kòjọ ẹgbẹ́ lọ torí ẹ sọ ara rẹ o má sọ ara rẹ dẹni tó ṣe fọ́ọ̀fọ̀ wá ara rẹ pàtí ara rẹ sórí àtẹ nítorí pé ńgbà tẹnu rẹ ọba dúró tó ṣe pé ahọ́n rẹ ń jó bí ewé jóbélé àlébù àbùkù ààyè tó wà lára àwọn èèyàn kan ìlú fi fífi wọn ṣe yẹ̀yẹ́ ọ padà gbéra tiẹ̀ náà sórí àtẹ ọ padà sọra rẹ di ẹni táwọn èèyàn tí wọ́n wá máa gbé wọ́n máa nínú oríkèé rẹ tí wọ́n gbé sórí àtẹ máa gbé yẹ̀wò tí wọ́n máa wá yàn nana bí tó kù sí fún ọ táwọn náà máa fi ọ́ ṣe yẹ̀yẹ́ tí wọ́n máa jẹ́ tó ṣe tì gbogbo bá wà olú ẹlẹ́dàá wa tí wọ́n jẹ́ kí ni gbé gan rẹ kí ni dùn àdéhùn kí ni wọ́n sì ṣe fún ọ kó ní lọ́jọ́ ọ̀la tí ń jọ ọ́ lójú tó fi jẹ́ pé ẹnìkan ọ̀jọ́ ọ́ lójú nínú àwọn èèyàn tó fi wá jẹ́ pé tiẹ̀ ló ń mú gbọ́ tiẹ̀ ló ń mú sọ yẹ̀yẹ́ rẹ̀ ló ń dálẹ̀ àlébù rẹ̀ ló ń wá bá bó ti ṣe fẹ̀dí rẹ̀ fáráyé tí gbogbo àwọn aláìlérò bíi tiẹ̀ tẹ́jọ́ máa fọ̀rọ̀ rẹ̀ sí nǹkan ẹ̀rín iná ló ń wá bá òronú nípa àtúbọ̀tán òronú nípa bọ́rọ̀ rẹ̀ ti já sí gbogbo ẹni tí wọ́n ní kọ̀ ọgbádùn tẹ́lẹ̀ kó tó di pé kọ̀ gbogbo ẹni tó ní tiẹ̀ dé bá aburú òde bá tẹ́lẹ̀ ọ̀sẹ̀sẹ̀ dé bá ni gbogbo ẹni tó ní káàsà ha nǹkan mọ̀ lé bẹ́ẹ̀ ni kò lé fún lánàá ọ̀sẹ̀sẹ̀ lé fún lónìí èwo lọ́n fẹ́ kí wọ́n sọ nípa tiẹ̀ èwo lọ́n fẹ́ kí wọ́n sọ nípa tiẹ̀ nítorí tó bá dé tán ọ̀fẹ́nugbo lẹ̀ dánwò ọ̀fẹ́nugbo lẹ̀ dánwò ọ̀ máa kó ẹnu ara rẹ bogiri wípé ha olúwa máa wọ ẹnu

lẹ́yìn ìgbà tó ti dàbí ìgbà tó gbọ́n ó padà dẹni tí ọmọ ma rò má lẹ́yìn ìgbà tí wọ́n ti ń pè ọ́ ní ọ̀màràn ó padà dẹni tó ṣe pé abọ́ rẹ yóò kọjá sí gbogbo ẹni tó ń fa bọ́ lọ tẹ́lẹ̀ èèyàn kì í dán wò tètè ìfọkànbalẹ̀ tètè yóò mú ni máa torí pọ̀ sọ pé èmi o gẹ́gẹ́ bí ẹnìkan o àdánwò kan ò àdánwò ò lè ṣe mí torí pé kò síkú tí ó pàgbà rẹ tó ní bá kó lórí rẹ ń bẹ kí ni ìtumọ̀ àsanganá rí onídìkú bá pọ wọn bá po lórí rẹ ń bẹ ebó ti ó ti pọ kí ni wọ́n fẹ́ fi kó lórí sí wọ́n torí ẹ náà kọ lẹ́tà sí kọjá tí ó wa yà kọjá bó ṣe lérò wo lè ọ̀rẹ́ nìkan ní ìsìn pàdánwò débá kò lè mọ́wọ́ lọ sẹ́nu má wọn àti lè fọwọ́ nù ló ń jẹ kọjẹ ọ̀nà kan ṣoṣo tó fi lè jẹ́ni tó jẹun oní kọ́ máa da ẹnu kó abọ́ kọ́ máa fẹnu kó ń jẹjẹ bí àwọn ẹran dábà bí ajá mùsù ṣé nǹkan yẹ̀yẹ́ lé lóun jama wàláhì kìí ṣe nǹkan yẹ̀yẹ́ fẹ́ni tó rí rẹ̀ bá pé àdáwò ni. tọ́yẹ ká máa bá bẹ Allah olùwàdàkùn kọ́ba wa ṣàánú rẹ̀ kọ́dàkùn kọ́ba wa fún lálàáfíà kọ́dàkùn kọ́ba wa mú kó nù sòrò tọ́ wà wọ́n wá débẹ̀ alára alé ẹ̀ nkanú bọ̀ abọ́ ni ní ìsìn ti mú olórí ibú nkanú bọ̀ abọ́ ni wọ́n fi di ẹran mẹ́ẹ̀ ìwọ́n náà pé bẹ́ẹ̀ ni kọ́dà yóò tún burú jù bá ń lọ ń gbọ́ báyà ṣé wọ́n lọ ń tẹ rìmọ́ọ̀tù ni aláìlérò ẹlẹ́nu rúnrún aláìgbọ́n ṣé wọ́n kọjá àdánwò ni à ọ̀ma ṣe kún sọ̀yẹ̀ fún ọ ọlọ́run ní kí tiẹ̀ náà dé bọ́ wàláì lẹ́sẹ̀kẹsẹ̀ bóyá pọ̀ sẹlẹ̀ lójú ẹ̀rí èèyàn ti ń fi oníwárápá ṣe yẹ̀yẹ́ gbogbo oníwárápá ṣe ṣe ọ̀nà yírun ọ̀nà yíran ṣe kínní odidi tiẹ̀ náà dé bá wọ́n rò pé kàn fi hàn àwọn bó ṣe ṣẹlẹ̀ ni àti tiẹ̀ ti bá ẹni tá a wàá dù ó pé méjì báyìí ẹnu kó bá mi nù oríkìtọ́ yẹ máa jẹ́ nù. torí akíyè sára kò sẹ́ni tí nǹkan kan dé bá láyé yìí tọ́jú àdánwò àmì wò tọ́jú kó dùn ma. bó ti ṣe dé bá àtòhun àtàwọn olólùfẹ́ rẹ̀ lódodo gbogbo wọn mọ̀ bá bẹ Allah ni kó ló mú kú o nítorí wọn fẹ́ kọ́ ṣẹlẹ̀ nu ẹ máa ṣàdúà torí pé tí àdánwò ọba dé bóyá ìjọsìn tá a fẹ́ kẹ́ ẹ ṣe látara àdúà ẹ̀ ní ṣe olúwa wa gbàdán wò dé kẹ́ lè bá a tún jẹ́rú rẹ̀ lódodo ìwọ wàá rí nǹkan kan tó lè mú bẹ́ẹ̀ ju yẹ̀yẹ́ lọ okú palẹ̀ má okú palẹ̀ má jẹ́ náà padà dé bọ́ ẹnìkan bí sẹ́ńbí ma lọ́ ń kú gbẹ́sẹ̀ńbí lọ́ ń kú gbẹ́sẹ̀ńbí lọ́ ń kú ọ̀rọ̀ wa ti tọrọ wa gbà ẹ̀mí dúpẹ́ pẹ́lúwa o tí ò sẹ́mi lẹ́ni tó ṣe pé ń bá lu ọmọ rẹ̀ pàǹdé ojúmọ́ ni tán ó ti kọ lẹ́tà sọ̀ràn tí agbára tiẹ̀ làwọn ọmọ tiẹ̀ fi ń dúró aláìlérò aláìpán olúwa bá ní tọ̀ wọ́n bẹ̀rẹ̀ látòrí ìtọ́dàgbà jùlọ àwọn ọmọ rẹ̀ wọ́n wá ń sọ pé ìwọ kú bọ́bá tẹ̀ fẹ́ pa mí lọ́mọ síbi ètò kéré jùlọ ọ̀bá tẹ̀ kọ́kọ́ pa á ó tún ti kọ lẹ́tà sí ètò kéré torí pé ikú mẹ́tọ́ dàgbà kó lè bá a fi kọ́ ọlọ́gbọ́n dípò kó sọ pé inna lillahi. وإنا إليه راجعون رب اغفر لي وتب علي إنك أنت التواب الرحيم أتنفع مني يا رب لكم فريجي من سلم باي سلم باي يا رب ما جنتوري ريما àwa ni èyí tó kéré ju bẹ́ńlẹ̀ tá a sì máa bóun ó ṣe ṣe eléyìí tí wọ́n ń ṣe dáadáa lọ wá mú lọ ikú náà bá tún mú kékeré tó ń torí di eléyìí sọ ara rẹ àwọn olùmọ̀ wa sọ pé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ gbélé ayé yìí lálàáfíà kó sọ ẹnu rẹ̀ nípa à ń sọ àlébù ayé arọ ọmọlàkejì wọ́n nítorí pé tó ń bá ń ti wọ́ràn tẹ̀rẹ́ àlébù tẹ́ rí lára wọn ayé tẹ́ rí lára wọn ẹ máa fi sọ̀rọ̀ wàhálà ò ti kọ́ lẹ́tà sọ̀ràn tọ́ràn rẹ̀ ọba dé lónìí yóò dé lọ́la ṣebí inú ká sùn ni ọ̀pọ̀lọpọ̀ àdéhùn tó ti àwọn èèyàn yé ṣe pé wọ́n rìn lọ wọ́n sùn wọ́n jí ni wọ́n dorí sí mi wọ́n sùn wọ́n jí ni wọ́n bára wọn pé kèsì báwọn ti sùn làwọn wà yìí má olùwàdàkùn gbà wá là wá lọ́wọ́ gbogbo àdánwò ràn wá lọ́wọ́ lórí ẹnu wa mẹ́tẹ̀kẹ́nu kó bá wa ọmọ sèyàn ṣe yẹyẹ kò sí nù nǹkan tó lu ẹlẹ́dàá wa fẹ́ pé kò sí sọ ara rẹ torí ewọ ni o ká máa fọmọlá kejì ká máa fi ṣe yẹyẹ á máa yọ tè ama sùn tiẹ̀tiẹ̀ ama nyimu gbogbo eléyìí ò sínú sẹ́ wa o àwa mùsùlùmí kò sínú wa wa o kò sínú wa wa kó ọmọ nyimu sọmọlàkejì ọmọ sùn tiẹ̀tiẹ̀ sọmọlàkejì kama pènyàn ló kọ kó kọ kama bàyàn ló kọ jẹ́ kama sàpótìtì kama jọra wa lójú kama ṣègbéraga kama fúnyà kama fìyàn ṣe yẹ̀yẹ́. ká fìyàn rárìn èèwọ ni gbogbo eléyìí wọn máa gan gan àwọn èèyàn wọn gbogbo eléyìí ò sínú wa tọ dáa wàá máa yá mi nínú ẹ̀sìn Islam fi Allahu azza wa jal dàn Allahu azza wa jal yọ wo. wò ẹni tó wọn fi ń ṣe yẹ̀yẹ́ ń olúwa wa gbéga olúwa gbéga jù ọ lọ ọ ń wá gbéga fẹ́ni tó ń fi ń ṣe yẹ̀yẹ́ ni yóò tún ga ju bó ṣe wà lọ àmọ́ wọ o ti pè fàdà wò kẹlẹnu ọsọnu kálárò fura èèyàn ò lè fi yàn sí yẹ̀yẹ́ àfikọ́jẹ́ pọ̀ ń fúnra ara rẹ̀ ó ń pè fún ìbínú allah ó ń pè fún ìkórira allah ó ń pè fún ìyà látọ̀dọ̀ allah ó ránṣẹ́ sí àdáwò látọ̀dọ̀ allah kò sì sí tàbí ṣùgbọ́n yàtọ̀ sí gbogbo eléyìí yẹ̀yẹ́ ṣíṣe mímọ pa yẹn sí yẹ̀yẹ́ yóò bí ìkún yẹlẹyẹlẹ láàrin àlùmà àlùmà nàbọ muhammed sallallahu alayhi wa alihi wa sallam ẹjọ́ sọ ẹnu wa ẹjọ́ sọ́ra wa ẹjọ́ sọ́wà wa sọ́mọ́ wòkú tá a wà lónìí gbé ìdààmú tó dé bẹ́ẹ̀ nìkan àwa bọ́ ń bẹ̀ kọ́ ajẹ́pọ̀ ńlá gbé sórí àtẹ tá a máa dá yẹyẹ rẹ lẹ̀ tá a máa sọ̀rọ̀ rẹ lẹ́yìn láì dá tá a máa móríṣiríṣi ọ̀nà tá a fi ń sùn tìètè sí ní pàkọ́ tá a fi máa yín mú sí lójú káfí máa sọ̀rọ̀ rẹ̀ láburú ẹran tí pété ẹ̀ ló dé o àmọ́tẹ́ni tí ó tún tẹ̀lé أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله قصيتها في شبه أن كان تباك لسي مسلمين تباك لسي في سيئة إبا جوكني إبا جوبيني أمديني تبيع بلغبا قلوا ماني تبالايما قلوا تبالايني ọlọ́gbọ́n tàbí àgọ̀ ohun yòówù ó lè jẹ́ ọ̀gá ni tàbí kúrú dúdú ni tàbí funfun o ti fi nǹkan tí olú ẹlẹ́dàá wa tọ́pọ́nlé o ti fi ṣe yẹ̀yẹ́ olú ẹlẹ́dàá wa pọ́n mi yàn lé gan ó sì gbéga púpọ̀ walaqad karramna bani Adam olúwa ní dájúdájú àti sàpọ́nlé àwọn ọmọ àdínábì Adam má fi yàn ṣe yẹ̀yẹ́ ẹni tó lù apọ́nlé ẹni tó lu agbéga ẹni tó lu ẹlẹ́dàá tọ́fọlá fún ni ló ń fi ṣe yẹ̀yẹ́ àwọn kò sí tàbí ṣùgbọ́n pọ́pẹ́ bó jìnnà ọ̀ ń bọ̀ wá kábàámà ọ̀ ń bọ̀ wá kábàámà bọ́ọ̀bà kábàámà láti ayé má ṣe iyèméjì pé wàá kábàámà tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàmù ó sì jìyà lórí nǹkan tó ṣeun ó béèrè pé kí ni ìdájọ́ káfíńtì ṣe yẹ̀yẹ́ gan-an káfíńtì ṣe yàyà ń kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá kí lọ jẹ yó tó ń fi fi yàn ṣe yàyà tó bá fún yàn níwèé pé ìwé nì tó fi wà lìjánà wàláhì kọtọ́ sí ọkọ fẹ́ nìkan ṣe yàyà báwo wá ní a ní garanti níbo là ń lọ tá a bá kó o bì ṣé ẹnu tiwa lọ́wọ́ ayẹ kọ́ gba yẹ̀yẹ́ nígbà tá a wà yìí àmọ́ kí a rí lọ́la tá a bá kú àmọ́ kí ni ó ṣẹlẹ̀ sí wa sẹ́nu ti wa lọ́yẹ kó gba yẹ̀yẹ́ kò yẹ kó gbà o kò sí ẹnìkan tó fẹ́ nìkan ṣe yẹ̀yẹ́ àyàfi kọjá pé yọ kábàámà ọ kábàámà tó bá dijọ́ gbẹndàlùkìyàmù ó sì jìyà yẹ̀yẹ́ tó fọ́ máa yá rẹ̀ sí àwọn olùmọ̀ ẹ̀sìn Islam pátákáàfà ẹnu wọn kò lórí pé haram ó ní ká máa fi ní ṣe yẹ̀yẹ́ ká máa fi ní ṣe yẹ̀yẹ́ ká máa fi hàn rẹ́rìn ká máa tabukú rẹ̀ èèwọ̀ ni o torí pé olúwa ni ya ayyuhal ladhina amanu la yaskhar qawmun min qawmin asa an yakunu khayran minhum wala nisa'un min nisa'in asa an yakunna khayran minhun ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwọn kan nínú yín ẹ̀yin ọkùnrin kò gbọ́dọ̀ máa fa àwọn míì ṣe yẹ̀yẹ́ kí lẹ rò pé ní tó wọn dèpòdépò pé ń wò pé ní jù wọn lọ tẹnu yín ti gbà tí máa fi wọn ṣe yẹ̀yẹ́ kí sì lẹ rò pé wọn ti palẹ́sẹ̀ kalẹ̀ dè yín láti ẹ̀hún ibi tẹ́ ẹ̀ dé títẹ́ ẹ bá kú tí wọn ò sàdé irú rẹ̀ fáwọn tẹnu yóò fi gbà fi wọ́n ṣe yẹ̀yẹ́. bákan náà ẹ̀yin obìnrin apá kan yín kò gbọ́dọ̀ máa fò mìíràn ṣe yẹ̀yẹ́ ṣeéṣe kọjá pé àwọn ẹni tẹ́ ń fi ṣe yẹ̀yẹ́ ń lóore jù yín lọ nílé ayé ń bí gan kọjá pé nǹkan ilé ayé ń jọ yín lójú n'i jù yín lọ. kán mẹ́tẹ̀ẹ̀sẹ̀ tí ìsọ àtúbọ̀tán bóyá ọmọ àlìjẹ́nà làwọn ọmọ análẹ̀ bóyá ẹ̀yin àtàwọn náà lẹ́jọ́ wà àlìjẹ́nà àmọ́ kò táwọn wà ábà bí ìyàtọ̀ ti ń bẹ láàrin òṣùpá ni àti ìpẹ́ kí alẹ́ fẹ́ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ sí àtẹ̀jẹ́ yẹn bá tiẹ̀ mọ̀ pọ́ǹtún dájú ẹlòmíì lọ yẹ̀yẹ́ agbẹ́nu ẹ̀

aṣọ ẹyọ kan náà ni akútẹ ẹ wá wọlé àdúrà aṣọ tí bẹlẹ fún mi wẹ́rẹ́ àti wẹ́rẹ́ àti wẹ́rẹ́ gbogbo aṣọ rẹ̀ dàkítà wọn náà padà dá aṣọ kan aṣọ kan tiẹ̀ ò tiẹ̀ kàn dì kí ló lè fún Allah láti pè kò sí. ìdáhùn lẹ́ńtọ́ ń ṣe ń léwè àwọn ọmọ kan wà tó yẹ pé wọ́n kì í sùn ní gbogbo òru tó bá ti dàsìkò dáwò wọ́n máa kà ni wọ́n máa kà wọ́n máa kà ìwé gan gbà pé àwọn eléyìí kà wọ́n. ọmọ yìí kìí sábà fìdí rẹmi wọn á lọ forí sápánú ẹ̀kọ́ kan ó fẹ́ẹ̀lì kọ́tẹ́lẹ̀ rí ìwọ wá dá yẹyẹ rẹ lẹ̀ wọn á ní kí ẹ bá olórí ibú òun náà ti fẹ́ẹ̀ tó ó rí i pé gbogbo ẹlẹ́mí gbà tí náà ń bọ̀. ṣebọ́ kan ló ń fẹ́ẹ̀lì báyìí bá mẹ́jọ ló fi ṣẹ́wọ́ ìwọ tó fẹ́ẹ̀lì rí ọwọ́ fẹ́ẹ̀lì mẹ́jọ lẹ́ẹ̀kan náà subhanallahi alazim ìyẹn fi hàn sí yẹyẹ ọjà lẹ́ńtà láti agogo mẹ́jọ tẹ̀sí dọ́jà títí tí agogo mẹ́jọ alẹ́ fi lù ẹ̀ láǹfààní àti jókòó sọ́dọ̀ bá ti ronú pé fẹ́ jókòó ẹlòmíì tó tún rajà ó tún dé ẹlòmíì tó tún béèrè fún kankan ó tún dé. àwọn kan wá wà láyìíká bí bíṣọ̀pù ti yín wà ẹnìkan báyìí kọ̀ wá béèrè pé ló lẹ́nu tàn kan báyìí à ń bọ̀sì bọ́sì pẹ́ wọ́n ti ẹ̀jọ́ sòwò ọ bọ́sì kọ̀ bọ́sì. àwọn afọ̀rọ̀ tí wọ́n ta yín òun fi wọ́n ṣe yẹ̀yẹ́ pé kí ni. wọ́n ọ̀tá nǹkan kan gbogbo wọn kan jókòó bẹ́ẹ̀ ẹnìkan bá bá sún wọn gbogbo wọn yóò fi gbogbo bí ilẹ̀ fún wa. ẹnu rẹ̀ wọ́n wà ó ṣe agbára tiẹ̀ náà wà ní sóògùn òfò kan ń fún wa pé kó fi kọ́ àbí ètò tó ní kóyàn wa ni àdánwò ni àdánwò ni ìwọ tó ń tà warawara ìwọ náà lòkùtọ́ padà wá bá torí o ti fẹ́nu ara rẹ pé tó ṣe ike yóò sùn ọ kọ́dọ̀ fẹ́ máa sunkún bí ọba jókòó kí láì jẹ́ gbégbé sí ẹ ẹnì kan ti ń pè wọ́n mọ rẹ dànù ní bẹ́ẹ̀ subhanallah ìwọ mọ̀ wéjú ẹnìkan lọ gbogbo máàkì tó gbà jáde ńléèwé ẹni tí gba máàkì tó dáhùn tó ríṣẹ́ ó wá bẹ̀rẹ̀ sí ní dáyẹyẹ àwọn ọmọ tó gba first class ó bẹ̀rẹ̀ sí dáyẹyẹ wọn pé ló máa ń gba kí ló dé ó ní wamtazul yawma ayyuhal mujrimun ó ń gbé àyà lọ síbi tí ọ̀tọ́ ka sí fáwọn ọ̀daràn àwọn alẹ́ni tí àgbétáyé ọ̀tọ̀ àwọn mumtaz lọ́jọ́ ọ̀gbẹ́ni dàlùkìyàmà a'udhu billah yẹyẹ tó ń fi wọn ṣeun lórí pé àwọn ò rí tẹ tó ń ti pé àwọn gba gbogbo máàkì tó dáa jù à ọjọ bẹ̀rù Allah nǹkan máa máa yí nǹkan máa yí tó ṣe pé ó lé sẹ́wọ̀n àwọn ni wọ́n padà kó bẹ̀. níta bá jẹ kùlókùtọ́ ọmọ jẹ gbogbo ẹ ti ṣẹlẹ̀ rí láyé jàmá. ọmọ sẹ́ ó di ọ̀gá mọ́gà lọ́wọ́ ọ̀gá dọ́mọsẹ́ rẹ̀ láyé yìí. ọ̀gá ń jẹ́ pé yẹ̀yẹ́ ní máa fọmọsẹ́ sí àwọn náà ní kọ́ wá gbé fáìlì wọ́n wá gbé fáìlì síbi yóò gborí lọ sísàlẹ̀ kó tó di kó rí gbé wọ́n lè sísọ́ sí lórí ká bá bí ọdọ akọ sọ̀rọ̀ ká kọ̀wé ipa lílé ọmọ bíi tẹ́lẹ̀sẹ̀kẹ̀ àìmọye tọ́ wọn ló ti gbẹ́ má lórí rí olùwà wa gbọ́ ma ibà wọ́n á sọ ọmọ di director general kékuku ṣe pé kọ́ màwé tẹ́lẹ̀ náà àmọ́ wọn náà wọn kọ́ bẹ̀rẹ̀ láti messenger level subhanallah ọ̀gá kan dé ló ń bá rí pé àwọn ah, mọ̀wé báyìí ó ti yẹ kó ti ó ti yẹ kó ti porí lọ́nbí sẹ́yìn bí ká ní dúró náà mo dúró àwọn bá ní ọ̀dà akọ́ láti ẹni ti kọ́ kọjá rẹ̀ ló bá ti kọjá rẹ̀ látòkè lọ́n wọ́n ti ní kó tó kọjá rẹ̀ kó tó kọjá ẹni tó gbé bẹ̀ gan àwọn ẹni tó ti wá ti ti ṣe èyẹ tẹ́lẹ̀ àwọn bẹ ní level level level level three wọ́n gbọ́ level thirteen ní thirteen fi ju three lọ mẹ́wàá ọmọ yìí wá padà di apàṣẹ wá lẹ́nu sẹ́tọ́ ẹ pé àwọn ọ̀gá ti tẹ́lẹ̀ wọ́n máa gbọ́n níwájú ẹ̀ pé ókè sà ókè sà kò sí ní tolúwa ò lè ṣe téèyàn ọba ti kú mọ́sẹ̀nì kankan ṣe yẹ̀yẹ́ o wèrè tó rí ti ń lọ títì ń tó bá sọ ìtàn ara rẹ̀ fún ọ ẹkún gbé ọ ẹni tó rí ti ń lu bàbà àbàdí òdùn tó bá sọ ìtàn wàhálà rẹ̀ fún ọ ẹkún gbé ọ ẹni tó bá nínú ìṣòro àti ìpájú má fi rẹ́rìn nítorí tó bá mọ ìtàn gbèsè ayé rẹ̀ tọ́rọ̀ rẹ̀ ti dàbọ̀ ẹ̀kún ògbé ọ. kí wọ́n á ní ìwúrí rẹ̀ kí ni ìwúrí rẹ̀ gan kí ló ń pera rẹ̀ tó fi jẹ́ pé yẹ̀yẹ́ ló kù tó máa fi yàn sí. kí ni wọ́n ní kí lọ jámá kí lọ jámá gbẹgbẹ́ra rẹ̀ kàkà sáwòrà rẹ̀ wọ́n wù àwọn òrí ọ. kí ló ń pera rẹ̀ tó fi jẹ́ pé yẹ̀yẹ́ lọ́mọ fọmọlá kejì sí. àtẹ̀ntóní àtẹ̀ntóní àdánwò là ń jọ ń báyìí àtẹ̀ntọ́ gbádùn àtẹ̀ntọ́ ọ̀gbádùn inú àdánwò la jọ wà àtẹ̀ntọ́ gbọ́n àtẹ̀ntọ́ gọ̀ àdánwò la wà nú ẹ̀. kí wàá ní nǹkan tí ń wú ọ lórí gan-an tó fi sọ ọ́ dẹni tó ọmọ afọmọlà kejì ṣe yẹ̀yẹ́ gbogbo nǹkan tí ẹ̀wò lọ da ata tí ó kù bì kan mẹ́bí tí wọ́n wí ni pé nìkan ẹ̀ da kọ́mọ́ kù sí bì kan ẹ sá ti sàánù mi ẹ sọ fi tí mo bá kù sí fún mi kí n lè tún ṣe àmọ́ pé èmi o mọ dáadáa pin nkúbì kan ò sí láyé ò sí láyé gbogbo ẹni tó wà láyé ó kù síbì kan bóyá ọgbà bọ́ gbà kí wọn á ní yẹyẹ kí wọn á lọ fẹ́ máa fa àwọn èèyàn sí ìwọ gẹ́gẹ́ bíi tani bó ni wọ́n ṣe jẹ́ màláìkà ẹ̀jẹ̀ abẹ́rù Allah nínú àdìsá nàbẹ̀wò Muhammad sallallahu alayhi wa sallam wọn ni alimuslimu akul muslim mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ni o láyọ̀ ọ̀bùlẹ́mọ̀ ẹ gbọ́dọ̀ ṣàbòsí mùsùlùmí o ẹ gbọ́dọ̀ ṣàbòsí sí mùsùlùmí o wala yakhdhuluh ẹ ò sì gbọ́dọ̀ pa mùsùlùmí tì kẹ́ ẹ má dùn ó tì kẹ́ ẹ gbọ́dọ̀ pa tì kẹ́ ẹ má dùn ó tì wala yahqiruh ẹ ò sì gbọ́dọ̀ ṣàfojúdi fún mùsùlùmí ẹ gbọ́dọ̀ ṣàfojúdi fún mùsùlùmí anábì níbi tí bẹ̀rù Allah wà ní o wọ́n tọ́ka sí apá òsì nínú àyà rẹ̀ ibi tí bẹ̀rù Allah wà ní ibi tí bẹ̀rù Allah wà ní ibi tí bẹ̀rù Allah wà ní anábì wílẹ̀ mẹ́ta lẹ́ni tí ń tọ́ka sí apá òsì àyà rẹ̀ anábì tí wọ́n tẹ̀síwájú wọ́n ní bí hasbi mri'in min ash-sharr an yahqira akhahu ó ti tó láti sọ pálá burú léyìn tó bá ti jẹ́ni tí ń fojú di ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí. aláburú ni ọlágbájá kí ni mo ṣe tí mo fi dá aláburú ó ń fojú di mùsùlùmí. ó tó ẹ̀jẹ̀ asọ́ra wa gidigidi ṣé owó yìí náà ṣé ìmà ṣé ọlá ṣé ipò ṣé pàdù àti ẹgbà ṣé gbogbo nǹkan náà lọ́kàn fẹ́ wò tó fi fẹ́ máa fojú di ẹlòmíì ṣé bí mùsùlùmí lò náà ọ̀ gbọ́dọ̀ fojú di olùwàmọ̀síwá ló lórí ibú ọwọ́ ọlátólúwa gbé fún ọmọ ìyá rẹ̀ kó so na mùsùlùmí o kò fi àyè lẹ̀ kémi ò fi máa wò pé mo ti débi báyìí mo ti débi báyìí mo tún ti débi báyìí ìwọ ò ní dé kankan kí lọ já má wàláhì kò fààyè rẹ̀ lẹ̀ gbogbo mùsùlùmí lọ́dọ̀ wa nǹkan kan náà làjọ jẹ́ ká gbàgbé mo lówó mo lọ́lá mo gbàwé ẹ̀rí mo nípò ẹ dákun ẹ gbàgbé ẹ tó ti jẹ́ mùsùlùmí ẹni àpọ́nlé ni lọ́dọ̀ rẹ̀ ọ gbọ́dọ̀ wo pé mo fi nǹkan kan jù lọ dèpòdèpò pé ọwọ́ àmọ́ wò pé ayẹ rẹ̀ ni àlébù rẹ̀ ni kò tó mi gbogbo ẹ̀mí bá ń sáré ẹgbẹ̀rún ọdún kò lè lé mi bá níbo ni dérò rẹ̀ dé tí wọ́n fi lé lé ọba ọ̀wọ́ kọjá mùsùlùmí nu àti wọ́n àti òun kí ni yín sàwa o tá ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ ńlá síbẹ̀ yìí náà rí ní mọ́sálásí èwo ni sáfù àwọn olówó sáfù àwọn mẹ̀kúnnù ńkọ́ sáfù àwọn àwọn níwọn ní tó nǹkan ń bọ lọ́wà bíbi táyè bá táyè bá sẹ́kù sí náà lóòtú ó sí wọn bí bàbá ńlákọ ẹnìkan dáa sọ pé irú rẹ lóòtú lẹ́gbẹ̀ẹ́ rú mi ẹ pé èwo ni irú yín o bàbá èwo ni irú yín màmá torí pé alimuslimu àkọlù mùsùlùmí mùsùlùmí ọmọ ẹ̀yà mùsùlùmí ẹ lè rí eléyìí ń bomi àfi nínú islam bẹ́ẹ̀ yọ̀ọ́ bá gbọ́ yìí yé kọ́mọ̀ fóun ò tí gbọ́ islam yé o inú ń bí ọ fáwọn mẹ̀kúnnù ní òjò lẹ́gbẹ̀ẹ́ rẹ ní òjò ọmọ wa mọ́ṣáláṣí ọ̀fẹ́ wọ náà ni ọ̀fẹ́ wọ náà ni onítorí pé mẹ̀kúnnù ní òjò lẹ́gbẹ̀ẹ́ rẹ kò burú sọ́wọ́n dolówó èló ló nígbà tó lè sọ́ta ní dolówó ẹ gbọ́dọ̀ fojú di ẹni kankan ọwọ́ pé sí mùsùlùmí ni kọ ọmọ pé wàá tó ń kọ ẹ ti di sàwáwò èmi sì lọ léèwé kọ lọ léè dákun gbàgbé mo ti kọ́lé kò sí kọ́lé gbàgbé ẹ̀ èmi ti láàjì kò sí láàjì gbàgbé ẹ̀ torí pé mùsùlùmí ni ìwà àti ẹ̀sìn dọ́gba Islam òǹgangan ní gbéniga torí ẹ̀ òní sọ pé léyìí ara lẹ kùsàǹgbani kèé sara wa sábàrúmọ́ lélẹ́yìí kèé sara wa ègùn lélẹ́yìí kìí sara wa èwo ni èé sara wa tó bá ti jẹ́ mùsùlùmí kọ́ ọmọ ìyá mùsùlùmí ni. Bilal al-Habashi láti Áfíríkà ni Bilal ti lọ àwọn sàhábà fojú dikun lè dànù ara wọn náà wọn ò sọ pé torí pé èèyàn dúdú ni àwọn ò dúdú ń dà wọn tán torí àwa náà kápẹ́kọ̀ọ́ ńlá lára wọn tí ẹ̀ bá ti ń fojú di mùsùlùmí á pè léyìn abó كل المسلم على المسلم حرام دمه وماله وعرضه gbogbo mùsùlùmí kọ́ lọ́ọ́ ma o ìwọ lọ́wọ́ mùsùlùmí jẹ́ lórí rẹ kọ́ jẹ́ lọ́nà àìtọ́ ìwọ lọ́jẹ́ lórí rẹ kọ́ ta ìjẹ́ mùsùlùmí sílẹ̀ lọ́nà àìtọ́ iyì mùsùlùmí ìwọ lọ́jẹ́ lórí rẹ kọ́ dànù lọ́nà àìtọ́ tọ́ba ti ma yá rẹ nínú ẹ̀sìn Islam ẹ̀gbà wa yìí alimami ló gbé jáde torí ẹ̀ ṣé ìwọ máa bàbá oníyẹ̀yẹ̀ kí ni ó fi mọ̀ ọ́ pẹ́ni tí wọ́n fi ń ṣe yẹ̀yẹ̀ ń ó lóore jù ọ́ lọ ọlọ́lá jù ọ́ lọ lọ́dọ̀ Allah ìwọ òkúkú mà torí pé wọ́n ní inna akramakum inda Allahi atqakum àwọn ẹni tó jẹ́ ní àpọ́nlẹ́jù nínú yín lọ́dọ̀ Allah làwọn ẹni tí ń bẹ̀rù Allah jù nínú àdìsí kan èyí tí màá Muslim tó gbé jáde Ànábì ní rubba ash'ata aghbar dhi tamrayni مدفوع بالأبواب لو أقسم على الله لأبره رواه مسلم alábìíní ó ṣeéṣe o kárí èèyàn tó jẹ́ pé gbogbo ọrùn orí rẹ̀ ó ti ta kókó ọ̀yá gbogbo ara rẹ̀ sì ti mẹ́rùkú kẹ́rì látàrí ikú nírìn ni ó sì jẹ́ ẹni tó ṣe pé tòkètìlẹ̀ aṣọ tó wà lára rẹ̀ gbogbo ẹ̀ wọ́n ti gán ó ti yáyáyá wọ́n ti gán gán gán madhurun bil abwab kò lè dí ẹnu ọ̀nà àwọn ẹlẹ́kùn lé àwọn èèyàn àfi kó ti dànù kó ti lọ wá mẹ́rún. law aqsama ala Allah ẹni yẹpẹrẹ yìí tó bá fi tó bá búra lórí Allah pé nǹkan bá rọ ṣẹlẹ̀ la abarra mo búra pé Allah ò jọ ṣẹlẹ̀ ìwọ ọmọ àwọn èèyàn tí wọn fi ń ṣe yẹ̀yẹ́ wọn ọmọ kó wọn lọ́dọ̀ Allah báyà tó bá bẹ Allah pé nǹkan báyà rọ yọ ṣẹlẹ̀ ṣẹkẹsẹ ẹ̀já sọ́ra wa o ẹlòmíì ti kó bára rẹ̀ báwọn ó ti fẹ́ ẹni tí ọ̀yẹ́ kó fi ṣe yẹ̀yẹ́ ṣe yẹ̀yẹ́ mùsùlùmí mùsùlùmí ni gbogbo ẹni tí ọ̀yẹ́ kó fi ṣe yẹ̀yẹ́ kò sẹ́nìkan ní mùsùlùmí tó yẹ kó fi ṣe yẹ̀yẹ́ o taba ni o fẹ́ ẹni tí ọ̀yẹ́ kó fi se yẹ̀yẹ́ ṣe yẹ̀yẹ́ ó ti fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ máa retí àtúbọ̀tán tí mùsùlùmí o tó bá jẹ́ tí ò tún ṣe sùúrù tó ní ọ̀rọ̀ èmi ni wọ́n fi ń ṣe yẹ̀yẹ́ ìgbà míì gbàǹgbẹ san ó fi ilẹ̀ fún Allah kó sẹ́sàárù ẹ̀sán tí ó fi jọba gbà tiẹ̀ bọ̀ tiẹ̀ bọ̀ ó lè má mọ́jọ́ torí pé àdúrà rẹ̀ àìsí làìsá rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀dọ̀ wa o eyín rẹ̀ kò sẹ́ni tó fẹ́ rí látàrí kó n ṣe yẹ̀yẹ́ ẹ̀rín rẹ̀ kò sẹ́ni tó jọ lójú tó bá ti jẹ́ ti bẹ̀rù ògédé àlébù ni wa ògédé ààyè lọ́pọ̀ lára wa táwa náà lọ yẹ ká tún ráyè káwa máa fẹ́ lòmíì ṣe yẹ̀yẹ́ abolú ẹlẹ́dàá kó tún wa ṣe olú wa bá wa pa àwọn àlébù wa rẹ àwọn wa olú adákùn bá wa mú wa láláì lérò tí máa wa à ń bẹ ọjọ da fún wa à ń bẹ ọjọ́ dáa fún wa lálùkìyàmù à ń bẹ wa allah ètò ti dáa nínú ọ̀rọ̀ wa dákun má bàjẹ́ ya Rabbana èèyàn kì í wà láyé kó má ní ìṣòro gbogbo ibi tó ní kálukú wa ti ní ìṣòro Olúwa kó bá wa mú kúò kó bá wa mú kúò ní rọrùn Olúwa kó ràn wá lọ́rùn kó rọrùn kó ràn wá lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba Olúwa kó má ṣe dá wa dá bùkátà wa káwọn rántí polú ẹlẹ́dàá wa pa wá láṣẹ ká máa ṣe àsọ̀látù fọ́gà tiwa anabi wa Muhammad صلى الله عليه وآله وسلم فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعن التابعين لهم بإحسان إلى يوم الدين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم يا الله كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر الله أكبر